وحرم الزنا ثم الصلاة والسلام على المرضعات رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين تعاليت رب الناس عن قول من دعا سواك إلها أنت أعلى وأمجد Àbíkí aṣẹ́ra kó bílò ní òsàfà lè wá sí ìyàwó Lẹ́yìn ọpẹ́ tí a dá fún ọlọ́run sọ̀rọ̀ lẹ́kùn fún àníbà Muhammad sallallahu alaihi wasallam àwọn bí ọlọ́run àlékún ìyọ́nú rẹ̀ tó bá wá sí fún àwọn aṣíwájú àwọn àfọ́ àwọn ìṣíwájú àwọn sàhábà. àmìnà bákan náà mo kí ìjókòó àwọn ẹ̀ṣà I would like to stand on the existing protocol. Kọ̀rọ̀rùn fún mi láti máa dá ogbórúkọ tó pé èmi ò láǹfà náà ti mọ ọ̀yàn tó wá síwájú mi tó wọ́jú máìkì ilẹ̀. Abu Khairi yuqalu lahu abuna. Wọ́n bàbá tí wọ́n wọ́n. Abu Khairi abuna. Mo mo fẹ́ tẹ mo máa bàbá wa ní ìjókòó bàbá ìmọ́mù ìsìlá hussein Abu Khairin àti bàbá wa ìmọ́mù sẹ́tíràt yóò kọ́ lùlàwó àbúná ẹgbẹ́ wọn pé mo fẹ́ ti ṣe ìmọ́mù wa àfà wa kòsáàdù wa olùkọ́ àgbà fáwà kòsáàdù wa àdìmọ́ pọ̀tíláti sheikh wa ẹ̀rí pé kòsáàdù wa tí wọ́n wọ́n ní àfá àwọn ni wọ́n pé àfá àtèmì náà ni wọ́n àwa kì í sì náà àwọn àfá wa ò Abu Khairi yuqalu lahu abuna Abdulrazak Abdulaziz. Bóyá à ń ẹ̀zàkiri. Àbú kan wà nílé abuna. Àtiwájú omi tí wọ́n jọ máa kílẹ̀ ní àwọn jáde ní 2001 àwọn jáde ní 2003 Abu Khayri yuqalu lahu abuna àwọn náà ní àfúlàmù tó wọ́n kọ́ àwọn kìí ṣe tó wọ́n ń parọ́ tóró òjòjú wa Abu Khayri yuqalu lahu abuna Gbogbo Gánìmì tí máa ń sọ tẹ́lẹ̀ ní ojú bá ti lè bí lónìí. Abu khairin yuqalu lahu abuna. Oríire tọ́ba ló máa Abu sharrin yuqalu lahu abuna. Abu ń fi wọ́n ṣe ẹ̀yẹ́ pẹ̀lú ṣùgbọ́n tó wọn tó wà lókè. Allah ó pẹ́ káwà náà tó mọ̀ fóríire ni wọ́n pè wá sí. àbúkọ́ irin yóò kọ́ lùlàbú àbú náà. Iná ọmọ tí ẹ kọ́ ni dókítà tó wà wájú lónìí. Àbú àbú sẹ́rí yóò kọ́ lùlàbú àbú. Àwọn bàbá tí ò da bàbá wọn la máa pè wọ́n àníkè wọn ní bàbá tí wọ́n. Àbú sẹ́rí yóò kọ́ lùlàbú àbú. Àwọn olùkọ́ tí ò bá dùn tó ń kọ́ ọmọ nípa bákanáà mọ́ kí ọ̀gá àdá síwájú mi fadlatu sheikh al-imam al-ustaz عاكب إدريس حفظه الله ورعاه سنين الله صفاء فعب نوامي جاي وفاء Tọ́lẹ́ ni tó bá ti jẹ́ sínú nínú ọba tó lọ́pàá jẹ́ lá, ó

Ráìdù lẹ́yìn lè máa. Àwọn ìlú bẹ̀rẹ̀ agbárí. Sọ́hìbòhó kẹrí mọ́. Wọ́n kọ́ wa, ọ̀gá wa làwọn náà, àfọ́ àwa ni. Wọ̀lẹ́ wọ́lẹ́ jẹ́ tí ó àbá ó lè àmọ́. Mo kí bàbá wa akéde, sọ́lọ̀ ń kéde dáadáa lórúkọ súnà nínú ìlú yìí àgbàmà ń má jẹ́ kí àlámọ̀ rí ń mo fi dé kí bàbá ìyàwó náà àgbàbọ́kọ́ ẹ̀ẹ́ ẹ̀ẹ̀kan sáréwọlé ṣókílẹ̀ ọ̀rọ̀ sí mi lẹ́ tó pàṣíwájú mi ti sọ̀rọ̀ ìnànìjá látúnnà tó fi ìlíjà tó látẹ̀rígàbú àǹsùn nàdílé látẹ̀rí kàbó àzọ́nà sílẹ̀ àdínà ní. Bàtà láti sọ pé àlẹ́gá kùnmí súnnàtì, bọ́mà rọ́gbà àn súnnàtì, bàlẹ́ ìjẹ́mi ní. Alábìnrin kẹjẹ́ mi tẹ́ẹ̀ ṣe kẹjọ́ ọlọ́kọ. Mi súnnàtì. Ó ní nínú ìlànà mi ni. Wọ́n máa rọ̀ ní bá. Irú àwọn wo la fẹ́ ṣe fún? Irú àwọn wo la fẹ́ ṣe fún tàbí fẹ́ pé ní nìkan. Irú àwọn èèyàn yìí ni. Ìrá àwọn tán lè fẹ́ tí ìyàwó rẹ̀ kálà ń tẹ ìyàwó. Iná nìkà alágúnnà tó fi àìlíyà tó. Àwọn tí wọ́n tó kó ìní wọ́n ni wá ká báyìí là ń ṣe. Báyìí là ń ṣe. Báyìí là ń ṣe. Báyìí là Báyìí là Báyìí là báyìí là ń ṣe gbéyàwó ọmọ tó lẹ́sìn báyìí là ń ṣe gbéyàwó ọmọ tó bá dùn. ẹ wò ròyìn sí mọ́mú wa ṣàlù ákìtì grace àtúntò ọlọ́wọ́ à ẹwọ́n tí wọ́n fi ń ròyìn ìyàwó látẹ̀ẹ̀kan ìyá tó máa lẹ́nu àti sọ wípé rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe ò nígbàtọ́mọ rẹ̀ bá lọ báwo ló ṣe rí àwọn ìyá ìyàwó wá jókòó mílẹ̀ kan wá ń wẹlé àlọ́ kan ní àìsèkù ọwá ní ìyá ìyàwó ní ẹ̀mù ní mọ́ṣálá alhamdulillah what are you now expecting lọ́dọ̀ irú ọmọ orí èèyàn báyìí tó bá wá nílà kejì ah ìbànújẹ́ ni kọ́rọ̀ wá fi tàdọ́wọ̀ fún wa àmìnà kéde àti ìnà wá gbẹ̀rẹ̀ lọ ara wa pé táwa náà lè sọ fọ́mọ wa pé rántí ọmọ ẹni tí ìwọ́n ṣe ìyá tí ó wà sórí wà sọ́rùn tààrà pẹ̀ẹ̀rẹ̀ ẹ̀sìn látòkè délẹ̀ lára wọn ìmọ́ra ẹ̀há ẹ̀há tẹ́nìkan takò táwọn kan kò rẹ̀ rẹ̀ ẹ̀há níhá àjẹ́ olúwa ni ẹni àpọ́nlé lẹ́ni tó bá lè ha ọlọ́run kó wọ́lá lókùrà ni káwàá máa wọn kà háyàwó wà ọlọ́run kò láàlú kóra ní ìkàwà wàwà kálí tẹ́lẹ̀ àwà. Ìyàwó jẹ́ ti bẹ̀ ha, ìwá ní kàwá mọ́. Kàwá mọ́ wa. Kálí kẹ́lẹ̀ ha. Kálí kẹ́lẹ̀ ha wa. Kàwá mọ́ wa. Kálí kẹ́lẹ̀ ha wa.

sísà wa àìsà kú oríire tò ní bákan náà mo kí ọkọ náà kú oríire tò ní Abdullah báyìí náà lè ṣe ọgbó máa rí الطيبات للطيبين الطيبون للطيبات Lọ́dà tó lálàáfíà kó fẹ́ sísà tó gbádùn, kó fẹ́ lẹ́ha, ọkọ̀ ẹlẹ́ha rẹ̀. Ó ṣe

wọ́n ti sì ilé ìtẹ́rù tó yẹ kó bà ní má àbẹ́rọ̀ kó bá dẹ́rù bà yìí ẹ̀mí kọlọ̀ kó bá dẹ́rù bà yìí ẹ̀mí ajáwà àìsà ilé ọkọ ilé gbogbo ohun tó jẹ́ bá rí ń bẹ̀ àti ọlọ́pọ̀jọ púpọ̀ fún ẹ ní ìmọ́ni tó wà fi kọ̀ntróòlù ẹ̀ àmín ó wà fún ẹ ní bíńdọ̀mù tó wà fi kọ̀ntróòlù ẹ̀ àmín ó wà fún ẹ ní sùúrù tó wà fi kọ̀ntróòlù ẹ̀ àmín ọlọ́pọ̀ má jẹ́ kí bẹ̀ di ẹ lára ṣùgbọ́n tẹ́yà gbọ́dọ̀ tó tí òfin ní Mùsùlùmí tán ẹ̀. Àkọ́kọ́ tó pàtàkì ní ẹni títẹ̀ láti ọkọ. Bàtọ́lọ̀ ọba ń sọ nínú Al-Qur'an ni pé Bàtọ́lẹ̀ Háàdùn kọ́ ni tàbí. Bàtọ́lẹ̀ Háàdùn kọ́ ni tàbí ní Háàbì Rọ́dùn lílẹ̀ káìbí bí Èmi kan fi jọ ọmọdé ṣẹlẹ̀ ìrètí bí ìdájá láti ìwò. Fásọ̀ọ̀lẹ̀ hàtù. Ká ní wọ́n máa gbà ní ìrìnlẹ̀ ẹ̀kí dáná sí fáwọn náà lẹ́ẹ̀kan. Fásọ̀ọ̀lẹ̀ hàtù. Fásọ̀ọ̀lẹ̀ hàtù. Kọ́ni táàdùn ni. Ọlọ́run bá ní obìnrin rí. Kọ́ni táàdùn. sọ pé hàtù. Àbíkẹ́ mi náà rí bẹ̀ lọ́dọ̀ ọkọ rí lára rẹ̀? Kọ́ni Fọ́ọ̀lì tààdún ló gbọ́dọ̀ lóbìnrin tí ń tẹ́lí bá jí ń gbọ́nà. Fọ́ọ̀lì tààdún. Ayé mùsùn àádò lè dá òjì ha. Fọ́ọ̀lì tààdún.

ọ̀rọ̀ ọmọ játa ni. Fọ́pùtù hàn ní Ohun wẹ́ ní pọ̀ lẹ́nu Wọ́n lè gbogbo tọ́kọ́ bá tílò ń fẹ́ kó máa bá fẹ́. iná sàn tí ó bá ti pẹ́ láti ẹran tí ó takù tọ́lọ̀ tẹ́lẹ̀ bá kú oúnjẹ òun fọ́ jẹ́ àyè àwàdà ayére ipá Àyè seriousness ọ̀tọ̀, kọ́kọ́ bá ti serious ọ̀nà serious pẹ̀lú ẹ̀. Fọ́sọ̀lẹ̀ ha obìnrin rẹ̀ yẹn. Fọ́nì tààtùn. Àbìbọ̀ èyí tó tó ń ṣọ́ ara rẹ̀ tí ò máa pa ayẹyẹ ṣẹṣẹ bú ṣe. àmì wọ́n. láwọn òṣèré láì lè ra ẹ̀ka ọlọ́mọ jẹ́ ká padà sábúrú tí bá tún sára. ẹ̀lẹ́dẹ́ ibi bí máa àbìzọ̀ lọ. àìmọye ọmọ sẹ́kọ́ndì skul lónìí tí ò lè nà kápá rẹ̀ tó nǹkan fẹ́ jí nìtì lára ọmọ ẹlòmí. Àfìsọ́tún. Ìyá ẹlòmí kan wà nílò ìlú náà mọ̀ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni. Àfìsọ́tún. Ah, ìwọ́n ti bàjẹ́. Lílíkẹ́ ìbíbì máa Happy wọ́n. Ọ̀pọ̀ bá yẹ kí náà wọ́n bàjẹ́ o. Àmín. Ẹ̀sìn àti ìṣẹ̀sìn ló ní àrùn yàn lára.

ìbájẹ̀ ìjọwọ́ ọbẹ̀ nìkan ìbá tẹ́pẹ̀rẹ owó gáàsì lọ́wọ́ ń bẹ̀rù gbogbo àwọn bùkátà alé àwọn responsibilities yẹn ní ọ̀ Ar-rijalu qawwamuna 'ala an ó máa ń lò sọ rojúlà ẹ̀ ìmáfi ìjọ́kọ̀ proud ìgbàtí ó bá sọ ní gbọ́rọ̀ tẹ̀lé ó ti pàpàtí mo sọ ìbùkọ́ wà tán ṣe fún wa yẹn bẹ́ẹ̀ ni nínú tẹ́yàn fi máa ń fi pè mí lọ kọjẹ fàárí Ibi níná jẹ́ kan. Ànàfà kan sí. Bàtàrà ni àrìjálù kan wà mú. Àrìjálù kan wà mú náà lánìsá. Bàtàrà ni àwa ọkùnrin, àwa ni Pítà ta gbélé dúró. Bìmá fọ́dọ́lá mọ́ ọ̀gùn bá ẹ̀bọ̀ hùm àlàbáàbì wá bí ní àmúwálì yìí. Ọlọ́run fi ṣe bẹ́ẹ̀ ni pé òun jẹ́ kọ́kùnrin ju obìnrin lọ. Ọ̀bìmá àfàkùn. Dákàrù kalẹ̀ oòrùsà. Ọlọ́ ẹni ọkùnrin ò dábí obìnrin. Àfàdọ́lá lọ́rùn. Àjírá wa láti dákàdì kọ́. Ẹ̀yẹ́dẹ́gbọ́mọ́lá. Ọlọ́run ló fi wá tó lórí. Àwa lè fẹ́ méjì, a lè fẹ́ mẹ́ta, a lè fẹ́ mẹ́rin. Fàǹkìrú máa tọ́ bálàgún mi náà nìta. Àdìtẹ́ni o. Máa fi náà. Ètò ọlọ́run bá yẹ fáwà. Wọ́n Obìnrin bá lọ́kọ méjì lẹ́ẹ̀kan náà, ayé àmọ̀kó ní àgbáyé náà ti máa wùdọ́ ti mọ̀ pé ọkọ ẹ̀ gangan nìyẹn, alé rẹ̀ nìyẹn. Bí máa fọ́ dọ́là lọ́wọ́ bá dọ̀mọ̀ mọ́ alábàádín. Tàbá wá bẹ̀rẹ̀ sí ìjókalẹ̀ bẹ́ẹ̀ ó pọ̀ gan. Wá bí máa. A lè ṣàdúrà lónìí pé kọ́nà máa fi lè ṣàtìmọ̀ fún ẹ. Àmín a lè sọ fọ́kọ pé ọlọ́run má fẹ́lẹ̀ ìṣàṣe ma ṣùgbọ́n àgbọ̀dọ̀ ṣe rú ilé ní àdúrà fún pé kọ́lọ́ má fẹ́lẹ̀ ìṣàṣe mọ́ fún èpè ní àṣe ẹ̀rí pẹ̀lú òkú ọlọ́run àmìnà àmìnà ìrọjẹ́ ní kókọ̀. bí máa fọ́ tó lọ́wọ́ ọ̀gbùn àti pàrí ẹwà tó ṣe. bájọ̀ mú mú alábàádé ọ̀pọ̀ ẹ̀kọ́ pàpàá rẹ̀ rí bí wá ní. wá bí máa ń bá kúrò. ìwọ́jọba wa tọ́ ní sáàìdà dáadáa. ẹ̀tọ́jú ẹ̀. jẹ́ kó kọ́kọ́ ẹ̀jọ́ ìbílẹ̀ tuntun náà. ẹbí ó gbádùn ẹ̀. ẹ má rọ̀. jẹ́ kó jẹ́ kó fi ìgbéyàwó yẹn náà. àwọn kì í ti dàwọ́ lórúkà èkó tọ́ náà sí wa. wọ́n ní máa àǹfààkù mi. mi ni a ti wá lè nínú níná ọlọ́nìdí mẹ́sàn wọ́n fi máa àǹfààkù mi ni a wa lè dé mú kí ni ìyàwó fẹ́ jẹ? Ìmá àfàbò mi ní àwọn àlèyé yẹn mú. Kí ló fẹ́ wọ̀? Wọ́n bí máa. Ojú ti àwa ọkọ ni. Wà bí máa àfàbò mi ní àwọn àlèyé yẹn. Láìpàtọ́mọ́ fẹ́ lò, ní ní àmúwà ní eh. ó ṣàrú láwùjọ àwọn Yorùbá ti tó olóòtí pé kí a ṣe ní 60-40 wà bí máa ń fà búrú bí ní àmúwà ní Wọ́n sábà ti pè ní responsibility ilé ọkọ ló ní. Lè yóò fi kà. Tọ́kùn tóbìnrin bá sọ̀pọ̀ ìyàwó rẹ̀, ó kàn fún lọ́wọ́ ni. Lè yóò fi kà dúró sáà tí mi sáà sí ní. ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله. gbogbo owó ọkùnrin tá bá kú tá táyé bá gbà ẹ́ táǹsì kí pọ̀ ló pọ̀ lọ́dọ̀ ẹ̀. ẹ̀yọ́ ń fi sí. má ṣàwọn síyàwó ẹ̀. kúrúsà ti mẹ́rùn sa àti bí. jákèyàwó ẹ fi lè dá ẹ̀jẹ̀ rẹ̀. wà máa ń kó dírọ̀ alẹ́ ìdírí sí gungun. alábìnrin sọ̀rọ̀sọ̀rọ̀ ní káfà bisimari isman. àyọ̀tọ̀ àtàyè kúrútù. olóòtú lẹ́sẹ̀ fún èèyàn ká máa san pẹ́ lẹ́sẹ̀ lẹ́ni tó lọ. káfà bílẹ̀ máa ń ìdí sí máa ń. kọ́nẹ́kẹ́lẹ́

àwọn tí wọ́n ń bí mọ́ fún tàájẹ́ bá lè lé tàájẹ́ bàbá wọn. Wọ́n Àjẹ́jẹ́ fún mọ́. Bàbá ló ní ọmọ. Ọlọ́run ló sọ wẹ́ nínú àwọn. Wọ́n àlálìmọ̀ olùdí ìlàgún. Àà nílùú láti tó wá kò tẹ́sì fún ti bẹ́ẹ̀ lórí ilé yẹn. Wọ́n àlálìmọ̀ olùdí ìlàgún. Ọlọ́run ní alẹ́ tí wọ́n ń bí mọ́ fún. Rízíkù wọ̀nà. Ṣé ṣe bàbá? Rízíkù wọ̀nà. Tó lẹ́sà àtijọ́ wà lẹ́yìn olùmọ́ta. Rízíkù wọ̀nà. Ọlọ́run náà olùkó púpọ̀ ń gbọ́ bùkátà nínú. Wọ́n kì í fi wá dùn hàn nàbí ní màá rò. Bùkátà ti jẹ fúnyàwó rẹ̀ àti gbogbo ó wá ṣe bisma àrùn àti máa ń mọ́bẹ̀rẹ̀ ní ẹ̀sàn ká máa fọ́ ọ̀rọ̀ lé ṣágbà gbà ogun tí gbà látijọ́ ẹ̀nà ògbójọ́ láàrẹ alájẹ́sórí láàlọ́jẹ́sórí ní tẹ́tẹ́ rẹ̀ ní ilmẹ̀ ẹ̀rùn-ún bákanáà káfílẹ̀ ìkú

wàhákàdá wàhákàdá arábìnrin òjò a máa jẹ́ báyìí a máa jẹ́ báyìí a máa jẹ́ báyìí mẹ́wàá lẹ́ẹ̀mẹ́ta káàkì arábìnrin tó wà ní ẹ̀sùn dúró gbò àṣàrò hákàdá wàhákàdá wàhákàdá wàkátà mayé buhari ó wá fi ìka àtàǹpàkó rẹ̀ ilé náà pè ní buhari Àyánakúnmọ́lá. Ànábì wá fi àtàpàpọ̀ pamọ́ pé oṣù a ajẹ́ 29, ó ti pé oṣù kan ti pé bòjídé, àwọn akíbámù. Ẹgbà táwọn ìyàwó Ànábì síbẹ̀, tí wọ́n ti ní wà bá ọmọ rẹ̀ haptọ̀. Tó ní wọn náà ṣọ́ra wò, mo gbá pẹ̀ بعضكم لبعض فتنة أتسبرون وجعلنا بعضكم لبعض فتنة أتسبرون يرحمكم الله Eh? àmẹ́lá mi. Alimimbar. Alimimbar. Alimimbar. Àyádá kúmọ́ lọ. Tó ń pé àlìkáàmù ní tọ́pìkì tó ta fi kọ́ nílé lẹ́sà lòmí nínú fíkì wa. Àyádá kúmọ́ lọ. tọ́kọ ẹjọ́ náà Franka rẹ̀ láti ojú ìlú yìí. Wàjà Alina lè bá di fìtìnà táwọn. Bàbá Adé lọ́tọ̀ lóde, àmọ́ lórí ìkọ̀kọ̀ بعدكم لبعد فتنة الله أبان وجعلنا بعدكم لبعد فتنة أتصبرون أتصبرون الله أبان في فتنة فرعين أتصبرون Àtẹ́sìbìrúnà. Ẹ máa ní ìṣìlá ní ara yìí. Àtẹ́sìbìrúnà. Ó máa bàbá tí wọ́n tó kò tẹ́ ń wò wọ́n ìgbọ́gbọ́ ayé àtẹ́wò yìí. Ó máa wọn náà rí nínú ilé àjẹ́sìbìrò yá máa tẹ́ mara ní àjẹ́sìbìrò alẹ́kùn tó bẹ̀rẹ̀ kankọ́ ní tèmi àjẹ́sìbìrò yá yọ́bù ní ìní ìjẹ́ ìyàkà àjẹ́sìbìrò ìyàpà ìní ìyàrún àjẹ́sìbìrò

Sùúrù lọ́lọ́wọ́ bá ní kẹ́ẹ̀ṣe. Láúlá. Ṣé máa lè ṣe sùúrù? Láúlá àgá fúlù. Ọ̀fà Wà máa dá máa máa wà máa bọ̀ báyìí

Láwùlá àtàgà fúnlú. Àìmọ́ ọkùnrin ní tí ò ṣe sùúrù kò níyàwó lé má. Láwùlá àtàgà fúnlú. Orí ẹ̀ ẹ̀ láàmú dúró òkúra. ètò wà máa dà máa ti máa wá dá. Máa pọ̀ ètò wà máa dá máa ti máa wá dá. Ọlọ́kà tó kọ̀ látọ̀dọ̀ ọlọ́run kó bá fi sáà ní. Àmín. Ọlọ́mà ti ṣe tọ́ nílò yìí. Àmín. Ọlọ́mà ti ṣe tọ́ nílò yìí. Àmín. Ọlọ́run wá múra ara rẹ̀ nínú ààrẹ kó bá dáàbò rẹ̀ bò yìí. Àmín. Ojúkóyìn, etí kéti ẹnikẹ́ni èèyàn kéèyàn ọlọ́bàjọ ará ìlọ́dọ̀ yìí. Àmín. وجمع بينكم بخير سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة ورحمة الله وبركاته أجازك يا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر